olùdọ̀tú olùdọ̀tú. wo babalóye ìbábọ̀ ń bí wọ pẹ̀lú ìyàwó ẹ. ẹ má bọ̀ ń bí ẹ kàn wọ́n lẹ́ bàbọ̀ bí ìyàwó lórí òjò wá bí lánàá òjò wá bí dájẹ lórí òjò wá lánàá kó tó wá tó kó ń bọ̀. ẹ ẹ náà náà wọ́n ní mo fẹ́ sọ fún ẹ. Ìyàwó bí. Come on, Oh, me, out ọmọ mi. wọn nífẹ̀ẹ́ lomi ìṣe ẹ o ṣé ká wá lomi fún ọ bí. ṣé ká wá ìyàwó mi fún ọ. ìyàwó mi bá wò. ọ̀pọ̀ apẹ̀yọ̀ agbẹ̀lẹ̀ agbẹ̀lẹ̀.